من الشيطان الرجيم إن الله يدخل الذين الجنة الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيب وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد إن الذين آمنوا والذين هادوا الصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكم فوالان الحمد لله fún ọba tí adúpá fún wọn náà ni ọba tí ó mú wa bẹ̀rẹ̀ Ramadan wa tọdún yìí tí lè mú wa bá dé ìdajì rẹ̀ báyìí tàbí kọjá àlàjì tàbí bàdìbí tàbí lónìí àwọn àbí ọlọ́run nínú àánú rẹ̀ kó jọ kò fúwa ní àṣeyọrí ṣe o àṣeyọrí ní ẹ̀kọ́kọ́lá tó ń rọ́kàn bí kí n ṣe pé kọjọ kọjọ ká lè ṣe bó ṣe tó àti bó ṣe yẹ kọjọ tó jọ kó gbọ́ lọ́wọ́ wa Àkúrà alékún ọlá ọlọ́run fún ànábíwa Muhammadu sallallahu alaihi wa sallama. Àbẹ̀ ọlọ́run alékún yọ́nà rẹ̀ kó bá wa túbọ̀ ṣe fún àwọn aṣíwájú wa gbogbo wàtàwà bá ń sọ̀rọ̀ nípa àwọn aṣíwájú nínú Islam àárífà sí àwọn sàhábà ni ayílẹ̀ gangan ni a mọ̀ sí àwọn ẹ̀dà àwọn aṣíwájú tó jẹ́ àwọn aṣíwájú gangan àbẹ̀rọ̀ ń kójọ kó má ṣẹ̀bọ̀ aṣàlékùn yọ́nà wa bákan náà àwọn fi títú bí ọlọ́wọ́n bá bẹ́ẹ̀ ń fi pé kó jọ àwa náà kó fún wa ní àgbọ́yé ẹ̀sì yìí dáadáa kó dẹ̀ fi ṣíṣe rẹ̀ rọ̀ wá lọ́rùn tọ́rọ̀tọ̀ ní kíyàn gbọ́ nǹkan yé ọ̀tọ̀ ní kíyàn mú tọ́rọ̀ ọ̀tọ̀ ní kíyàn lè tẹ̀lé وارزقنا الباطل باطلا وارزقنا اجتنابه ọ̀bẹ̀ ọlọ́run kó jọ kó fi òdodo hàn wá kámọ̀ kó fi dóre o kí tó ti fi hàn wá lódodo náà kó má jẹ́ ó dàrú o kó wá fi tí tẹ̀lé òdodo náà rọ̀ wá lọ́rùn kọ́nà àbẹ̀ ọlọ́run kó jọ kó fi rán hàn wá kó jáde ẹ̀rọ mọ̀ pé rọ́ rèé kó wá fi jíjìnà sí ẹ̀rọ kó fi rọ̀ lọ́rùn láti lè jìnà sí pípẹ́ ìrọ́ǹkà mí tó bá jẹ́ ọ́ a máa gbé àwòrán wọ̀ àwọn èèyàn wá rò tọ́ọ̀rọ̀ lélé iná tọ́ọ̀rọ̀ ní ní iná jẹ́ jèrò pọ̀ ń bẹ ìrọ̀ lásán ni a tún wa kábọ̀ sí wa tò ní ní ti wa sọ̀rọ̀ ọlọ́run tí a ń ń ṣe mú àwọn ìtumọ̀ ọ̀rọ̀ alùkùránì ọ̀rọ̀ ọlọ́run ti bẹ bí ọlọ́run bá ti ní kí a máa túmọ̀ rẹ̀ fúnra wa ọ̀nàmì fi kọ́ àwọn sọ̀hábà bẹ́ẹ̀ táwọn sọ̀hábà náà fi kọ́ àwọn tí wọ́n tẹ̀lé wọn orí agbọ́nrin yìí náà náà ṣe wà ọ̀dẹ̀ ọlọ́run kó jọ kó má jẹ́ kí ṣètọ́ ní dọ̀nà yìí láyé yìí wípé àwọn tí wọ́n tẹ̀lé nǹkan àmì tí kì í ṣe wọn ọlọ́run. yẹ̀dẹ̀ ọ̀la máa dọ̀rọ̀ hó akọ́rọ́bùmínà fún ìdí. ọlọ́run jẹ́ ká mọ̀ pé orí ibú tí wọ́n máa ṣe lẹ́sàára títẹ̀lé tó ó mà lágbára ju oríire tán rò fáwọn fẹ́ ṣe bọ́ bẹ́ẹ̀ lọ. làbí ìsàlmáòlà wà lábí ìsàlẹ̀ àṣír. àtẹni tí wọ́n ń tẹ̀lé àti ẹni tí àwọn èèyàn lọ ń rágbà tí wọ́n ń yí ká tí wọ́n sọdọ̀ lọ́wọ́ bá wọn ẹni tí wọ́n mú lẹ́ni tó lè gbà wọ́n kalẹ̀ ẹni tí wọ́n mú lálàfọ̀rọ̀ lọ tí wọ́n kó bọ̀ká àwọn tó wájú rẹ̀ ọlọ́run bá ní wọ́n ṣì ọ̀nìkan náà nìkan lọba tó tó láti gbani ọba tó tó láti kalẹ̀ ọba tó tó láti lani ọba tó tó láti ṣàánú ẹni ọba tó nìkápá àti níyà tó nìkápá àti kẹni ọ̀nìkan ṣoṣo lọ́lọ́run tó ni, màlẹ́kà nínú àmàlẹ́kà omi kan ní tọ́pẹ̀ lójú òkè kan orí òkè èdè kan ní àbí kan nínú àwọn ànábì ọlọ́run ni táwọn èèyàn wá ń pè lọ́lọ́run ha àwọn èèyàn ṣì mú ọ̀ ti ṣì mú kódà ló alẹ́kọ́yà àmà ẹjá sọ àṣírí kan fún wa ní ètò yàtọ̀ pé gbogbo ẹni tí ń gbọ́ ìjọ kan wá dé mọ́lẹ̀ ọlọ́mọ bèèrè lọ́wọ́ anábíwa àyíká tọ́rọ ní ẹni tí ó gbé gbogbo àwọn anábí ọlọ́run pátá látòkè délẹ̀ òun ni àwọn èèyàn ni wọ́n parọ́ ìjọsìn mọ́jú ìrùdó parọ́ ìjọsìn tí wọ́n wọn pọ̀ níye tó àwọn tí wọ́n sọ di ọlọ́run tí wọ́n lónìí lọ́pọ̀ tó fi já sí pé ó yẹ kó yà wá lẹ́nu pé wáyé tó yẹ kọ̀rọ̀ tiẹ̀ lọ́rọ̀ sọ nínú àlùkùránì báyìí فأنسى قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله وإذ قال موسى وإذ قال الله يا عيسى بن مريم قرآن إمكو بعد جاء قولا قيامة تاولا ومبنكر لو عيسى مريم فأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله sọ fún àwọn èèyàn wípé ìtẹ́kìdú ní wà ó mìyà ilẹ̀ ẹ̀hẹ́ min duni Allah kí wà ló sọ fún wọn pé kí wọ́n mú ìwọ àti ìyá rẹ̀ ilẹ̀ ẹ̀hẹ́ min duni Allah kí wà ló ní ẹ mú mi o wà ó àti ìyá mi ilẹ̀ ẹ̀hẹ́ ọlọ́run méjì yàtọ̀ sọ́lọ́run tí wà ló ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ ọlọ́nà wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ nínú nígbàgbọ́dà rẹ̀ àmọ́ alukùránì là ń kà yìí ọ̀rọ̀ ọlọ́run ọba ni kíṣẹ̀ nìkan ló kọ́ a ni ورسوله ما أدري لو أنا بعيسى أنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله أقبلت سنة عيسى موافي قال سبحانك أنا أه kíyèsí ìwọ ọlọ́run ọmọ ń dára wọ ọlọ́run ọ̀ ìṣẹ̀fún orúkọ wọ ọlọ́run ọ̀ ní ìpínlẹ̀ ọ̀ ìwọ ọlọ́run ọba nìkan lọba tó tó rí أن يقول ما ليس لي بحق Anábì Àìsá ní kò tọ́ Irú rẹ̀ ò yẹ mí. A ní ọkọ̀ lámà lè sálẹ̀ ibi àkọ́. Ipẹ́ kẹ́yìn máa wá sọ ń sí mi lẹ́tọ́ àti sọ. Àkú lámà lè sálẹ̀ ibi àkọ́. Kí máa wá rí ohun tí mi tó bẹ̀ láti wí.

Ìdójútà àwọn tí wọ́n ń pè mí ní ohun tí mi jẹ́ ni. Mo fi ń bèèrè ń gbàgbà báyìí. Máa fi iná fún sí. Ó ti mọ̀ pé mi ò sọ bẹ́ẹ̀. Ó pè wọ̀ ọ̀rọ̀ ń sáà lábọ̀ máa fi iná sí i ọmọ tí ń bẹ nínú ọkàn ní wàlá àlàmú máa fi iná fòsíká ìwárí mi tàn ní orí wọ́lọ́wọ́ bá tán iná ka àǹtà àlàmọ́ ẹ̀kọ́ yóò òfin tí wọ́n pamọ́ fún Ọlọ́run ṣùgbọ́n pàdé lórí tí Ọlọ́run òfin hàn ní torí pé Ọlọ́run bá tó gbogbo nǹkan díẹ̀ ló fún màwá láyé kí lè ní wọ́n fẹ́ tọ́jú gbogbo tí àwọn àrùpa bẹ́ẹ̀ fi pamọ́ sọ́kàn ọlọ́run tó dá ọkàn tí mọ́ tó wà nínú ọkàn ọya kí ni wọ́n rò kó wọ́n fẹ́ fi pamọ́ fọ́lọ́ mo ṣe mo tójú fúrú sọ́lọ́wọ́n bọ̀ wá mà ní lóyún òkú náà ìnáwó àlè mọ̀ bèèrè àti sódò àyèmọ́ yẹni tá ń pàdé lọ́rùn tá ń kí pa kó iṣẹ́ rẹ̀

تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب Anábìnrin Sáni wọn a máa wá sọ fọ́lọ́run jẹ́ ìgbẹ̀rẹ̀ pé a mọ̀ wípé ìwọ́ láwọn bá mọ́ tí ń tẹ́lẹ̀ kan ní ọ̀. Máa kùlítù láhùn mú ìlà máa mọ̀rútà ní ìbìhì ẹgbọ́n sáà náà bẹ̀rẹ̀ sáà máa rí. Máa kò dùn láhùn. Ó ní mi ò sọ kankan fún àwọn èèyàn láyé. Ìlànà àmọ̀rùn-ún ní bí. Àwọn tí wọ́n mi sí tí mo jíṣẹ́ fún. Ohun tó ní kí n sọ fún wọn náà ni mo sọ fún wọn. A ní ibùdó lọ àrọ́ bí wà rọ́bà kan. Wọ́n tún mọ̀ dàbí fún wọn náà ni pé àní àbùkù lọ ọ̀rọ̀ bí wà rọ́bà kan. Wọ́n ní kí wọ́n sin ọlọ́run ọba mi àtọ́lọ́run tí náà. Àní ibùdó lọ àrọ́ bí wà rọ́bà kan. Wọ́n tún mọ̀ sọ fún àwọn èèyàn ni pé ẹ̀sìn ọlọ́run mi tó dá tó tẹ̀ bẹ́ẹ̀ yìí náà. أن يعبدوا الله ربي وربكم wọ́n ní wọ́n ṣe sọ fún wọn nìyẹn o ó kọ́kọ́ mọ̀ pé òun fi rinlẹ̀ fún wọn pé ìwọ ọlọ́run ló dá òun àyínsá ló fi lọ kẹ́lí mọ̀ rọ́bì. rọ́bì wà rọ́bà kan àtọ́gbá tó jẹ́ yìí náà tó ń pèsè jíjẹ nínú fún yín látẹ́gùn ń fẹ́ sí lára ẹni tó látẹ́gùn yẹn tẹ́ ń sùn tẹ́ ń jẹ tó ń jẹ ẹjí tẹ́ ń yajú tẹ́ ń rẹ́rẹ́ tó ń jẹ ẹ̀yá wọ́n ní kẹ́ẹ̀sì ó ní tí mo sọ fún ọ̀rẹ́ o wọ́n kún tún àlè yìí ṣe ìtàn máa dùn tó làwọn máa dùn tó fi hìn Alábìnrin sáré wọ̀n kún tó aléhìn ṣehìdà. Máa jọ jọ bí i. Ó nígbà tí wọ́n fi láàbọ̀ náà ti wà láàárín àwọn tó rán mi sí láwọn bá ní ìsìnwáìrì tó rán mi sí. Kùntù aléhìm ṣàhídá. Tẹ́lẹ̀ gbogbo ọgbà náà láwọn ń sọ pé ọlọ́run ọ̀rá nẹ́bìnrin sátọmọ Nàìjíríà, wọ́n láwá kọ̀kọ́ lú ìnìkò yé wa tó wá ní Ṣépò wá tó gbígbé nílò tọ́. Ànábìnrin sá nígbà tí mo fi ń bẹ láàárín àwọn tó ọ̀rọ̀ mi sí gangan yẹn. Kùntùn àléhìm ṣẹ̀lì dámàdùn tó fi hìn. Máa dọ́mù tó fi hìn nígbà tí mo fi ń bẹ pẹ̀lú wọn. Kùntùn àléhìm ṣẹ̀lì dá. tí Wọ́n wà lè Ìyẹn wọn pè mí lọ́lọ́run wọn yá mi lọ́lọ́run àjọ lòṣẹ̀ ní àjọ wà àjọ mọ bó ṣe ń lọ ìkankan náà náà níta àjọ ń ṣe ṣùgbọ́n rí tó wá ń ṣẹlẹ̀ lẹ́yìn tí mi sí lọ́dọ̀ wọn mọ́ yìí tí mi sí lórí ilé ayé mọ́ yìí pọ̀lọ́mà kàlámà tàwọn fẹ́ta ní ẹrù ọlọ́run tó ń sọ nìyẹn ti sọ nù ẹni fọlá mọ́tàbọ̀ pẹ́ ìtà ní onígbọ̀ ọlọ́run wà pa ní wọ́n tó sọ pé ìgbọ̀ ọlọ́run wà pa ní ó wá sọ tàwọn fá ọ̀sọ̀dẹ̀ àmà ikú kọ́dà kó ló قلت الحمد لله الذي أحيانا بعدما ماتنا وإليه النشور يا ما يا دنيا أنا بعيسى في كشفت لي فلما توفيتني كنت أنت الركيب عليه arábìnrin sá nígbà wọ́n láwọn bá fi palẹ̀ lè mọ́kùn láàrin wa. kọ́ńtà dára kí tí wọ́n fẹ́ pa níjọ́ àná tó mú mi àwọn apààyàn. kọ́ńtà ń tarọ kí nìkan náà ló kù láàrin wọn tó máa tó ń lọ ìwọ́ tí ń dẹ̀ ìgbẹ̀tẹ̀ Ànábìnrin sáré wọn ṣe ẹ̀mọ̀pá ti balẹ̀ jẹ́ ọmọ ọmọ pé tún ti rẹ́rẹ́ ti rùn títún ti pa. Ọmọ ọmọ pé nǹkan ti yàn. Bálá máa dáwọ́ ìfẹ́ta ní. Torí gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yà ànábìnrin sá ò máa. Gbogbo yìí Jesus ní èmù tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. Jesus fúnra ara rẹ̀ ò mọ̀ kankan kò mọ́ kò bẹ̀sẹ̀ kò mọ́ ń pa rẹ̀ kò rí kò mọ̀. Sórí rẹ̀ lálẹ́ kí á máa wá kí ara rẹ̀ pé ebi ọmọ pé nǹkan ti ṣẹlẹ̀. Fọlá máa tàwa fẹ́ ìta ní kúńtà ń tàrà kí ìbà àlẹ́ yìí. Wà á ń tà láàkúlè ṣe ṣahídẹ̀. Alábìnrin sá ní pọ̀ ìwọ́n ọlọ́run ló mọ́ tó ń ṣẹlẹ̀ láàrin wọn gbogbo tó ní wọ́n wá dá lára yìí èmi ọ̀rán wọn wa anta ala kulli shay'in shahid Wọ́n tó dájú ni pé wọ́n lọ́wọ́ bá lọ nímọ̀ nípa gbogbo nǹkan. Kò sí tó ń lọ tó rí, kò sí tó ń lọ tó mọ̀, kò sí tó ń ṣẹlẹ̀ tí kìí ṣe pé wọ́n lọ́wọ́ bá ti mọ̀ kó tó ṣe. Ìrìnàjò àdìbẹ̀ wọ́n fàyínà ọmọ ìbàdókà wáyé ìṣẹ́gi fírílà ọmọ fàyínà ká àǹtàlẹ̀ àzízúlẹ̀ hàkì. Ẹwà gbọ́rọ̀ tánà bí ẹni sáma wá gbọ́njọ́ gbéra lẹ́kẹ̀yà Ìjọ àdìbẹ̀ wọ́n. Àlùkùránì là ń kà kì í ṣètàn ẹnìkan o àkọọ́lẹ̀ èèyàn kan kọ́là ń ká àkọọ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀ sọ́rọ̀ tá ká yìí 116 day 120 Arábìnrin tá máa wá sọ, ẹ̀ẹ́dà àbídẹ hàn. Péjì tó kẹ́yìn nínú Suratul Ma'ida náà ni, ó ní the last page nínú Suratul Ma'ida, fáfà náà wà tàbá fẹ́ yẹ̀wò. Anábìnrin ká ní ìtù àdúbùhùn. Ìtù àdúbùhùn. Tí wọ́n lọ́n bá jẹ wọ́n níyà. Ìtù àdúbùhùn. Tó bá wù ọlọ́run kó kó àwọn èèyàn dàbí ná. Ìtù àdúbùhùn. Lórí pé wọ́n ń parọ́ mọ́ mi wọ́n ń pè mí lọ́lọ́. Ìtù àdúbùhùn. Lórí pé wọ́n ń pè ìyá mi lọ́mọ hum ibaduk. Èmi kọ́ mo jẹ́ àwọn náà ló ní wọ́n. Fa innahum ibaduka. Ẹrù wọ ọlọ́run ọba ni wọ́n àrà tó bá ń wẹ̀ lò lè fi wọ́n dá. Fa in takbir lahum. Ṣùgbọ́n màá rò pé kán mọ wá gbẹ́kẹ̀lé pé mi ni mo fẹ́ sọ ní títì báwọn lọ́dọ̀ wọ ọlọ́run èmi kàn mọ ọ̀rọ̀ wọn ṣe tí wọ́n ń ṣe. ìjọ àgbègbè hàn fáyín náà mẹ́rin bá dókè. tó bá wọn ọlọ́run kó jẹ wọ́n yà kó sẹ́ńtì fẹ́ mú ẹ sí o. wà á ń làwọn. àbí láàyè sálọ àmà ẹ̀fọ́ àná. ọ̀hún sálọ. ẹnì kan tó bí ọlọ́run kó ṣe wá ṣe báyìí wọ́n ni tó bá dàwà wọ́ ọlọ́run wọ́n ń tẹ́jú fírí làwọn tó bá ní kò bẹ́ẹ̀ ṣe ní kò bẹ́ẹ̀ yá fi wọn ìrìnàjò fírí làwọn Allahu Akbar kíyàn ọmọ abẹ lábẹ̀ Ṣé ma máa bẹ̀rẹ̀ abẹ́ lè rí kí ọ lè rí yà? Òun àrábìnrin sásọ tiẹ̀ ní máa gbọ́n tọ́lọ́ ń padà sọ o. Wọ́n ń jẹ́ gígẹ̀ làhún tó bá dẹ̀ ka wọ́n ni fa innaka antal azizul hakim èmi ń sọ ilé ìkáwọn yọ máa rò dájú ní ní mo ṣe ya abẹ́lé yìí tí arábìnrin sáníyàn ìwọ́lọ́ ọgbọ̀ ọ̀jọ̀gbọ́n ni wọ́n lọ́n ọgbọ̀ alágbára ní ọgbọ̀ ọ̀jọ̀gbọ́n ni ó ṣùgbọ́n tọ́lọ̀ ń padà wá sọ ó ní làkọ̀jù káfàrà alladhina qalu inna Allaha thalithu thalatha. thalithu thalatha. gbogbo ẹni tó bá gbọ́ pé òun ọlọ́run ọba pín sí mẹ́ta lọ́kàn ọlọ́run ẹni bẹ́ẹ̀ sì ti kèbèrè so èsì nílé yẹn lórí ìtànàbìnrin tá ń sọ ń bí ó ti yọra rẹ̀ fún òṣìṣà tí tó lè ti dìbẹ́ni kẹ́ni ṣùgbọ́n bá ara ni wọ́n lọ́ọ̀rà tó bá ń wẹ̀ ló lè bẹ̀dá sí aláyé Ìtò ilẹ̀ sọ lòun sọ yìí. Àwọn ará ẹni tó bá ti ń sọ pé Mọ̀síhù, ànábì Àìsá, Mọ́bìyàm, ọmọ Mọ́ríyàm, ọjá ń pè ní ọlọ́run ọba. Ọ̀nà ti bí kèfèrí o. Ọ̀nà ní náà ti bí kèfèrí o. Anábìnrin kan ara rẹ̀ náà ló ń pè àwọn Bani Israel. Òrùbùdó lọ́yà bí wàrà bàkún. Ohun tó lóun sọ fún wọn náà rẹ̀ ayà mi náà tún kàyí pẹ̀lú tàkọ́kọ́ ó dọ́gba. Ó lóun sọ fún ọpẹ́ máa sin ọlọ́run ọba yín tó dáàyè àtẹ̀yìn náà. Iná Roma kíbi lè tàwa máa wà Ọlọ́run ti ṣe níwà lè jẹ́ náà lé ìwọ̀kúrọ ẹni bẹ́ẹ̀ o. Wọ́n bá tọ́ ààrùn náà. Ibùdó tí ẹni náà ń jẹ́ àgbéra kí á màá iná ni. Wọ́n máa lè wà lè mi nàmì ní ọ̀sán. Alábìnrin sáà ni kò sẹ́nìkan tó fẹ́ gbà á ẹlẹ́bọ́ lẹ̀ lọ́rùn zọ́ọ̀lì ní ìdàmbí a máa tún àwọn ẹlẹ́bọ́ ẹlẹ́mọ́ṣẹ́rẹ̀ kúnà kò sẹ́ni tó fẹ́ fẹ́ni tó bọ́lọ̀ ń wóró ogún kalẹ̀ ń jọ̀gbọ́dà kíyàmọ̀ kò sẹ́ni tó fẹ́ ṣàánú rẹ̀ kò sẹ́ni tó fẹ́ bá bí ọlọ́run pé ọlọ́run jọ foríjì ìṣìpẹ̀ àwọn ànábì ọlọ́run láti bá ẹrú ṣìpẹ̀ láti bá àwọn ọ̀jọ̀ ọmọ àwọn ṣìpẹ̀ kò ní gbọ́dọ̀ ẹlẹ́bọ. àbádé káfàrọ̀ lẹ́bí iná kọlu iná lọ́gà sàlì tó sàlábà. èmi ìsinmi ilé ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ti ní ọlọ́run bá ti di mẹ́ta lánàá náà ni pé kò sọ́ba kan lè tó yẹ ká máa jọ́sìn fún láyé àti lọ́run.

ọlọ́ni táwọn èèyàn yóò bá máa jáwọ̀. wà ìlàmí àǹtàhù. tọ́ọ̀ báyé tí wọ́n ń sọ yìí sọ. ìlàmí àǹtàhù. tọ́ọ̀ báyé máa pè sàn ní ìmọ̀ ọlọ́run. wà ìlàmí àǹtàhù. tọ́ọ̀ báyé máa ṣàfihàn ọmọ kọ́dọ̀ ọlọ́run. wà ìlàmí àǹtàhù. tọ́ọ̀ báyé máa pín ọlọ́run yẹ́lẹyẹ̀lẹ. ìlàmí àǹtàhù àmà yàkúlù ọ̀bá yìí máa gọ pé ọlọ́run mẹ́ta lọ́kan ni. A máa yà kò lóòrùn. Ọ̀rọ̀ tó ń jábọ́ lẹ́nu wọn tí wọ́n sọ ìdún ọ̀bá kúrò ní rẹ̀ kí wọ́n yóò sọmọ́. Làmásánà lẹ́bí na jáfàrò mí ní Àwọn àfi jẹ gbogbo ẹni tó bá kú lórí ilé ìtàkìlà lẹ́kẹ́yà máa. Afálà ẹ̀ tí ó bú. Ìbéèrè tó lè látọ̀rọ̀ ọlọ́rọ̀ ní ṣe ọ̀hún sí ìjáwọ́. Afálà ẹ̀ tí ó bú na ilà wà ní wáyà sọ̀rọ̀ fèrú náà rọ̀. yóò sì tún tí wọ́n الرحيم اللهم بارك على فرج وباكين كلمه طبعا جتنا ودي مسلمين يا ويقوم ما المسيح بن مريم إلا رسول حقا يا نبي عيسى مريم إلا رسول Òṣìṣẹ́ ọlọ́run ọba màá ní. Ọ̀dọ̀kọ́lá tí mi kan bẹ̀lẹ́ yẹ rọ́sọ̀lì. Àwọn òṣìṣẹ́ kàkọ̀tán ti wá síwájú rẹ̀. Láwọn bàbá bàbá bàbá bàbá bàbá ìyá rẹ̀. Ọ̀dọ̀kọ́lá tí mi kan bẹ̀lẹ́ yẹ rọ́sọ̀lì. Táà bá tiẹ̀ lè tí wọ́n ní bàbá bàbá bàbá bàbá rẹ̀ torí kò ní bàbá. À lè tí wọ́n láwọn bàbá bàbá bàbá ìyá rẹ̀. Àwọn bàbá bàbá bàbá ìyá rẹ̀ àwọn èèyàn náà àwọn ilé ìgbà ti wáyé wọ́n ti lọ. ọ̀dọ́kọ̀lá tí mi nǹkan tó lè yẹ rọ̀sílù wa ọmọ òṣèlú Àwọn àní ìtura ṣẹlẹ̀ náà ni pé ìyá rẹ̀ tí ń ṣèyá tó bí àyíká táàmù tí Mariam táwọn kan pè ní Mary. Ọlọ́run olóòótọ́ ni ọ̀ ẹni tó ṣe fọkàn tán ni. Kì í ṣe oníjàmbá obìnrin. Ó ṣan tá a fi pápá sí rárá kò ọmọ kìí ṣe oníranù kìí ṣe onísìnà ọmọ òsè dípa kìí ṣaṣẹ́wó kìí ṣaṣà kìí ṣe olóṣó ọmọ òsè dípa gbogbo wọn náà tó jóde nílé nípa bẹ́ẹ̀rẹ̀ máa ìyá ànábìnrin sá pamá lọ́lọ́run ṣe ṣàánú rẹ̀ tírù kọba ìfijáde látara rẹ̀. wà ó mú èrè kí kọ́. obìnrin tó náà bá para rẹ̀ mọ́ ní máa ra àwọn ìyá dáadáa táwọn náà dára àwọn ológun fáwọn ò ló ń lòkulù wọ́n máa ní ọlọ́run wọ́lá pé ọkùnrin ní òtú wọ́lá fàyà lùyà ìdá àti bàbá rẹ̀ ìyá tó dára rẹ̀ lójú àlè

wọ́n ń wọ mínísẹ̀t wọ́n ń wọ microset wọ́n ń wọ gbogbo àwọn aṣọ pẹ́pẹ̀pẹ́ èyí tí ma wá ṣe tàn obìnrin lẹ̀ tí ma wá lẹ̀ mọ́ gbogbo ẹ̀yìn obìnrin tó bìnrin kan máa lọ́wọ́ tẹ́ máa gbogbo báàkì ẹ̀ àà ah, ah, ìyàwó ẹnìkan màá dé. wà mú un sí Tíwájú rẹ̀ ò ní ta tẹ́yìn rẹ̀ ò ní fún wọn. Ìyá ànábì Ọmọ òsì ti kọ́. Àdójú kọ́ ní òta, akọyin sí rẹ̀ náà ti bàjẹ́. Ọmọ òsì ti kọ́. Lórí tí ẹ kọ́kọ́ rẹ̀ máa wó nu yàrá gbogbo rẹ̀ lórí ayé ń nta. Àbàbá lè bá ní bábọ̀ ní máa níyì, àwọn tí wọ́n wá níyì Ìyá rí báyìí. Wà ó mú

àdàgbàyọwọ́ kọ́ wọlé lè tó dé báyìí yìí lọ́sàn gan àdúgbà ní nírọ̀lẹ́ ayé ilẹ̀ ni àbọ́wà àṣálẹ́ ní sọ́sọ̀lẹ́wàsìn ilẹ̀ ti ṣú وأمه صديقة وأمه صديقة يا نبي سجل الطلب كان يأكلان الطعام يا tó máa fi irú rẹ̀ bí ọlọ́run tí ọlọ́run wọ ló ṣì yá nẹ́bìnrin sábọ̀ ṣiṣẹ́ yìí ṣàwọn ọmọ mi obìnrin náà lẹ́ni eré bí ìyá ànẹ́bì ẹ̀ńsá. ọmọ òsì tí kọ́. tálẹ́ tó fi rẹ̀ ìbẹ̀rọ̀ irú ẹ̀yìn ìyá tí ò ní tálẹ́ tó Wa ummuhu siddiqa. Ummuhu siddiqa. Àwọn ìyá mi wà yẹ́ lè sọ pé ọlọ́run wọlá wà yá mi fi sọ mí lẹ́sàn. àwọn ọmọ kan lè sọ bẹ́ẹ̀ ọlọ́run láì ìwà ìjà mi tán nílẹ̀sàn tọ́mọ̀ mi bá sọ̀rọ̀ rẹ̀ á ah, jẹ bó tó yà tóró ní fìtínà nìyà rẹ̀. ya àníjá anábìnrin ni ọ. àtọ̀run àtọmọ rẹ̀ káàná yá kò láàánì tọ̀ àmà àwọn méjèèjì a máa jẹun o. káàná yá kò láàánì tọ̀ àmà. ọlọ́run ní àwọn méjèèjì a máa jẹun àti yá àtọmọ. wọ́n máa jẹun. Ọmọ ń jẹun òun ọlọ́run kẹ̀rẹ̀rẹ́ òun kì jẹun ẹ wá fẹ́ kàn án tí wọ́n ń jẹun lọ́lọ́ ṣàwọn pé tọ́lọ̀ máa ń já mọ̀ ń bí ẹ̀kọ́ ńlá ni. kànáà yàkùlá bọ́ọ̀m. ọlọ́run oúnjẹ sọ́dọ̀ ọlọ́run káàrò èèyàn bí ìyá kan ló bí kò lè jẹ́ ọlọ́run kí lọ́nà tó kọ̀ fún wa انظر كيف نبين لهم الآيات Ọlọ́run sọ bí gbólóhùn kan ṣe yẹn lọ́bẹ̀. Kánà yá kò láàrín sọ àwọn. Ẹni ẹ máa wá lọ ronú kí n tó kù. Àbí àwọn méjèèjì a máa jẹun ọkẹ máa gbọ́ ẹni tí wọ́n ń pè lọ́lọ́run yìí o ọlọ́wà ni ó ń zòrò. Kéyífà nípa ìdínú láhùnmùn àyà. Ọwọ́ yóò ti dínú ọlọ́run ṣe ń ṣàlàyé àwọn àmì ní fáwọn èèyàn rí o. Zòrò kéyífà nípa ìdínú láhùnmùn àyà. Ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ táwọn yóò tún ti ń ṣorí kúkú o. Mọ̀ zòrò àná yóò دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا ẹ bá ń bèrè lọ́wọ́ wọn. Àtàbùdó nàmí dúnilá. Lẹ́yìn èèyàn tó ṣe ń jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run tó dá yàtọ̀ rán. Àlá yẹ̀mílẹ́kú lákòómúdọ̀gbà wọn wà lánàá fún kápá àti fara ní kò ní kápá àti ṣe ń láǹfààní àwọn ọlọ́run ládéhùn pàápàá ara fẹ́ ní wọ́n fẹ́ pa àwọn alápalẹ̀ rẹ̀ mọ́tò láyé. aláyẹ̀mílẹ́kùn lákòómútọ̀ọ̀rọ̀ wà lánàá ṣàfáà. ẹni tó ń sára bá àwọn ọlọ́run tẹ̀yìn tó ń pè pé kó ṣàánú ẹ̀yìn kò lè ṣàǹfààní fún yín kò lè fara ní owó lẹ́yìn tí wọ́n ń pè. màlá yẹmìlíkúlà kan ìrùmọ̀dọ́rà wà lànà fà á. ọlọ́run ní náà fún wọn. Ọlọ́run ọlọ́run ọba ọba tó ń gbọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní òun. Òun tẹ̀ mọ̀ gbogbo ohun tó ń lọ láyé o. Kíkó wá máa bá ti ẹ̀ lọ. Káàrin mọ̀ lò. Títà máa ṣe tó wùn yìí, kíkó wá máa ṣe tó wùn. Fọ́sọ̀ yára ọlọ́. Àǹdẹ́ ọlọ́run kó jọ kó máa jẹ́ káwàá ṣe ìdí òdá o. Lórí ìjọ tó bá ń fi ń hàn wá, ká máa jù ká sẹ́ni pé ìbámà, ìbámà, ìbámà. Àmọ́ bá sọ pé àbámọ̀ kì í sín wájú. Last page ló máa ń wà ẹ̀yìn, ẹ̀yìn ọ̀rọ̀ ló máa ń dúró sí. Ọlọ́run tó máa jẹ́ kábàámọ̀. Àbámọ̀ àbá fi ṣé jù báyìí lọ ní ká Kí ni mo wá ṣe rí eléyìí fún ọlọ́run tó máa jẹ́ o? Ọ̀rọ̀ tá à Ntọ́nà bá wá sọ fún wa nínú àyà yìí, yìí tó tẹ̀lé ìta àtúntò rẹ̀. Inna Allaha amanu wa á fi àwọn tí wọ́n gbà ń gbọ́ lódodo. Wa amilu salihah tẹ́lẹ̀ ń ṣe nǹkan ààrẹ tó nìkan wá gbáyé wọn ṣe kọ́dẹ̀ fi nǹkan bílẹ̀ tí wọ́n ṣe wọ́n ń kírun wọ́n gbá rẹ̀ wọ́n ń sin wọn ọlọ́run ọba wọn àti nǹkan míì. wàmí ló fọlẹ̀ ha. wọ́n mọ̀ pé kan lòun ọlọ́run wọn fún ọlọ́run ọba ní nǹkan ní àfún ọlọ́run kan ṣoṣo yìí náà. àlàbínà àmọ́nù wàmí ló fọlẹ̀ ha. ọlọ́run gbogbo àwọn tí wọ́n rí báyìí tí wọ́n dúró lórí bẹ́ẹ̀. Àdéhùn tó ń ṣe ni pé òun á fi wọ́n sínú ọgbàlì jẹ́nà ní. Jẹ́nà ti ń tẹ́jẹ́ rí mi ta ṣáti hàlẹ́ àná ha. Àlìjẹ́nà tó ń máa fi wọ́n sí, àjẹ́nà kan ni. Tẹ́jẹ́ tí a kéré mọ́ dùn á máa sùn lábẹ́ rẹ̀. Wọ́n náà àlìjẹ́nà tí wọ́n bọ̀ wá إن الله يفعل ما يريد àṣé pé tó bá ara rẹ̀ ní kára máa filé nígbà táwọn kan máa wà nínú ìgbóná gbòòrú nínú ọ̀nà ọlọ́run wá ń ròyìn bí tóun fẹ́ kó àwọn ẹni tòun sí ó ní abẹ́ àlìjẹ́nà àlìjẹ́nà tó lè jẹ́ pé ọdù máa ṣàn lábẹ́ rẹ̀. تحتها الأنهار تجري من تحتها الأنهار Ayédùn jẹjù ìyá ọlọ́mọ jẹ́ jẹ́ ìyá ò. Àmín. Tí ìyá bá jókòó sí méèsì fún ìṣẹ́jú mẹ́rùn-ún. Ah! Ìyá àgbàgbé pé oru mú. Àlú ẹ̀kọ́ tó lọ́wọ́ sí. Ayé àkùnrin wa. Ẹ̀nà ni tó rù ìṣẹ́jú márùn-ún bá mú èèyàn èèyàn ní rántí pé ààrẹ èèyàn ṣẹ̀ṣẹ̀ sílé tán ni ẹlẹ́wọ̀ àwọn ọ̀lú táwọn títà ọlọ́mbà wa túlù wa ṣe dáadáa jù báyìí lọ àwọn ìjọba wa náà ń ṣe àbí wọn máa ṣe ni àwọn ń ṣe tí wọ́n náà ọlọ́njọba àwọn mọ̀lẹ́kan tí wọ́n ò ìdí a máa fi gbogbo pàtàkì àìfún wọn ò àwọn ìjọba wa nídìí àjúwà wá o ẹ̀sán àtàwọn ọjọ́bá wá ọlọ́njọba wa san wọ́n ohun àmì ò àwọn náà gbìyànjú wọ́n lákàkàtọ̀ kan tòrò lórí kátàlì ayégbádùn kọ́nà wá lè dá ẹ̀nà wá dúró kó mímọ̀ àti yàlá yòlò aláàdìbà ọ̀pọ̀ àyè pé ní àgbésẹ̀ tí wọ́n ti rí gbódọ́wọ́ báyìí ní ìsìn náà ni pé gbogbo nǹkan tá à rà ní one thousand tẹ́lẹ̀ bí dàpọ̀ fẹ́ máa fún okùn fún wa ká máa wá rà ní five hundred ká máa wá bá wa. Allah akibar àti gàrí tọ́ ẹ̀sùn àwọn ìjọba wá ọlọ́njọba wà fún wọn ohun ẹ̀sùn tí wọ́n gán kankankankan ilé tí àtàbí ẹ̀sùn à ń bẹ̀ẹ́ jọ lọ́pàá fún àwọn ìjọba wà ó èèyàn bá tún dáwọn ọ̀dún táwọn ìjọba tí wọ́n pọ̀pọ̀ káta fẹ́ san èèyàn tún ráwọn orí kìí ṣe tán ilé náà tó ń ṣe fáwọn aráàlú wọn iná ò ní lọ báyìí òpópónà bíi kíyàn sẹ́ni kó sùn síbẹ̀ èèyàn máa rìn lálẹ́ báyìí ádàjúgbà tí yẹn wà lọ́sàn-án iná street light subhanallah alazim omi kí ló ń jẹ́ tí òró mi àwọn òjú táwọn ọkùn òjú bá sí nǹkan jẹ́ kí wọ́n múná lọ ọmọ a bí ní èsì tí ó ti jẹ ọmọ ọdún méjì lọ wọ́n náà ti sọ́ọ̀pù táwọn kan ṣe má àwọn kan wo àtàwọn tí wọ́n má àtàwọn tí wọ́n wo ẹ̀san tí wọ́n ọlọ́mọ̀wà sán àlìjánà sáà dé síjọ́ gbẹ́dà kí á mọ̀ kọ́lọ́ Ọlọ́run a Nọ́lá ẹ̀bùn ìlú máa ọlọ́run ni, bá kò ń dá ni, ọlọ́run máa fi wá dára sí ọjà. Àmín. Ọlọ́run máa fi wá dára sí ọjà o. Ẹ tó tẹ̀lé. فليمدد فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذيبن كيده ما يغيظ إلى يرى الله كان àwọn kékeré tí wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run ọ̀tá òjíṣẹ́ rẹ̀ tí wọ́n ń dìtẹ̀ máa Nabi sallallahu alaihi Bílẹ̀ ṣe ti jẹ́ ẹni tó ti wà ń lẹ̀ ti fẹ́. Káwọn èèyàn kan máa dìtẹ̀, kan máa gbógun ti gbogbo ẹni tó bá gbòdòdó ọ̀rọ̀ dání. Ẹni tó ń sábà gbòdòdó ọ̀rọ̀ ọlọ́run dání ọ̀ṣẹ́ gbọ́dọ̀ dàlú tilẹ̀ pẹ̀lú nǹkan mi. Wọ́n náà gbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn ìwà ìbàjẹ́. Ó gbọ́dọ̀ jìnà sí jìbìtì lúlù. Ó gbọ́dọ̀ jìnà sí ṣìnà ṣíṣe wọ́rọ̀ jìnà sókè jíjà irọ́ pípa gbogbo wà bàjẹ́ ilé tó lè tọ̀tí ń tíyàn bá gbé dání náà làáfẹ́ ẹ̀sìn tó gbọ́dọ̀ jìnà sí ló gbọ́dọ̀ yẹra fún gbọ́dọ̀ yẹra fáwọn kan náà ó wá gbọ́dọ̀ dúró tọ́lọ́run ó máa kún fún àdúrà ṣiṣẹ́ ní gbogbo gbà tí ìgbẹ́ àwọn kan lè kí ìṣubú rẹ̀ àwọn kan lè ti kílẹ̀ fún ma torí pílẹ̀ tó bá fún mọ yẹn wọ́n ti nígbàgbọ́ kún òní òní jẹ́ kó láǹfààní àti kọ̀ǹtínú ẹ má ṣe lè ẹ má ṣe tọ̀hún mọ́ nípa àwọn èèyàn ti ń sọ náà lónìí wọ́n ẹni ìfà ọ̀tọ́ sí ní ní haramu ni wọ́n ní ẹni ìfà ọ̀tọ́ sí ọmọ ní haramu wọ́n náà àwọn haramu

tí wọ́n bá wá gbé fáwà tí wọ́n wá ti ń tẹ́kẹ̀lé fáwọn àfáà náà tí wọ́n jíwà túbú ajẹ́ náà ni ẹ̀rára ò àwọn àti ẹkọ́ ò you are on ò torí báyìí àti àtàwọn ọmọdé ojúmọ́ ṣe nípa aláhùmọ́ إني أسألك علما نافعا ورزقا طيبا رزق طيب ẹni ọlọ́run bá kọ mọ́tò 25 million bọ́ láyé kó fẹ́ gùn ágùn ẹni tó tó gbogbo 1 million 1.5 million 2 million 3 million kò ní jù bẹ́ẹ̀ náà lọ kó ṣàmá ẹni títí ọ̀rẹ́ ní jí mọ́tò ní 300,000 naira lọ wọ́n yàrá ní bó ṣe lè ètò ọlọ́run ti tí ó gbogbo ẹ̀dá ẹ̀ṣẹ̀ ní kápá fọ́lọ́run nínú àwọn bàbá rí sànà Sheikh Adam Abdullahi Al-Ileri nínú àwọn bàbá rí sànà ẹ̀gbọ́n ní sáwọn sànà ní kápá fọ́lọ́run wọ́n ní ní àwọn ni kádàrá ò sí kọ̀ láyíká kagbà bọ́ọ̀lá wọn ní sinmi. Bàbá kan sábà dán wákà nínú wà wọn. Ìyẹn máa ń gbà fọ́lọ́run ni látàjàlánà. Má kánjú máa wẹni títí ẹ ti dáadé ti ẹ lọ. Wàlẹ́ ìsàrẹ́ síkò ìbílẹ̀ àjàlẹ̀. Ìyá bẹ́ẹ̀ gbà nǹkan láyé kò gbà wàhálà kò gbà kánjú. Ariwo kọ́. Látàjàlánà. Yorùbá náà ní kìràkìtà ọ̀dọ́là ká ṣiṣẹ́ jẹ́ rí òdà nǹkan. Látàjàlánà. Má kọ́ ẹ̀rẹ̀ pa kìràkìtà tí wọ́n ń tẹ́tẹ́ ìkàláyé. Látàjàlánà. Wọ́n náà máa ní pé gbogbo tó bá gbàrà máa fún. Látàájàlá náà. Kọ́dà pálí ọ̀rọ̀ pálí ọ̀ràn ò. Látàájàlá náà. Ládùrà àwọn sàtíkéètì wọn ní ìyí. Látàájàlá náà. Sàtíkéètì ọ̀dí kíyàn ní ìkẹ́ láyé. Látàájàlá náà. Mo wà kọ̀nẹ́tẹ̀dì mo mọ̀ ọ̀yàn pé Máa wo ẹni tí páálí rẹ̀ ò tó ti ẹ, ọgbọ́gbọ́ ti kọ́ lè ti kọ́ kejì. Ọgbọ́gbọ́ ti ń gun mọ́tò ó ti ní nǹkan báyìí ti ìfẹ́ sí gbogbo ti ní ìpínlẹ̀ òsì ní sọ̀kọ̀ wá bẹ̀rẹ̀ sí sa ta á bó túbọ̀ náà. Látàjà lánàá. Mo mọ̀ bàtó rẹ̀ Tàtàjàlá náà. Kò sí tó kan láhùn pẹ̀lú ètò tó fẹ́ ṣe fẹ́ dà láyé. Fọ́lẹ́ Fọ́lẹ́ ìsọ̀rí sí kò bí ilẹ̀ ọ̀hẹ́jẹ̀lẹ́. Ẹni láti ẹ̀tọ́ máa ṣe fáàrí ká ní lábájá mú mọ̀pá tó bẹ̀rẹ̀ lè kéwù. Tàtàjàlá náà. Níyàn wá ni. Lọ́tàjàlá náà. Ó wá gbọ́n tó ti ń pèsè láyé lónìí. Má bá ní jẹ́ máa bẹ́lọ́ lórí. Látà. Tí ò fọlẹ́sà rèsí kóbìnrin àjàlẹ̀. Tẹ́lẹ̀ ní arókan tẹ́lá yé ṣùgbọ́n lọ́wọ́ ọba òkọ̀ kẹmọ tí ò bá wá banújẹ́ lórí àwọn tọ́lọ́wọ́ ọba ṣe fún ọlọ́wọ́ wá yọ fún lára ọmọ rẹ̀ òbí ní ọmọ ló máa ra mọ́tò fún òun níra. látàjàlá náà. òbí ní ọmọ ló máa kọ́lé fún kò ní owó kan. látàjàlá náà. òbí ní ọmọ rẹ̀ ló máa rán lọ sí hajj ọmọ ọ̀bí mi ló sì máa padà máa ara oúnjẹ gidi raṣọ gidi sí lọ́rùn ó jẹ́ ń hun kóhun fúnra rẹ̀ ní ó bá ẹ̀rìn ẹ̀ títí sí ṣùgbọ́n kò kọ́ sí má wá sáájú. Látàjàlá náà. Má dàrú kíta ẹni tó ti ní, má rò kí tiẹ̀ bàjẹ́. Látàjàlá náà. Àfọ̀ wa ni má sáré pàákàrà ti kọ́ àwọn. Wọlé ìsáré síkú bìlẹ̀ àjàlẹ̀. Arúgbó kí kì í ṣe tí a máa ń kọjú níláyé. Lẹ́sàré síkú bìlẹ̀ àjàlẹ̀. Kìràkìtà kọ́nìyàn fi ń dọlọ́lá láyé, kọ́nìyàn fi ń dọlọ́rọ̀ láyé. Lẹ́sàré síkú bìlẹ̀ àjàlẹ̀ kì í ṣe pé mo gbọ́n mo bá rí mo mọ̀nà tí màá ṣe pàkọ́ nìyàn fi ń lówó. àrísí kò fi ìlà òhìn máa kí tó ìbọn ìnálẹ́ àjàlẹ́. ń tẹ̀dá fẹ́ dà láyé tí ń bẹ ní láhìl mahfuz ó wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run. àkètò bọ́ ọmọ àjàlẹ́ ọdún tí a máa pé láyé kó tó bẹ̀rẹ̀ sí ka owó lówó tó ń ṣẹ́kù ọlọ́run ti sẹ́lẹ̀ ní bá mọ̀ kó máa dáa tó ń dà ilé ni ìbá máa ti kọ́ ní sẹ́lẹ̀ ní ìlànà kó kọjá náà. Àbáni kan ṣe sùúrù díẹ̀, ìṣòro kọ̀lílà. Kan ṣe sùúrù díẹ̀ kíkiri. Ìṣòro kọ̀lílà. Ó kò díẹ̀ kó kan ṣe ẹ̀fára dání. Bàbá àjálẹ̀ ń sírí tẹ́ sí rọ̀. Ó ní ìṣòro pé lẹ́yìn ìfọpinpin ìjẹ̀kùn ló kàn. Ọkùnrin ṣe ìlàwé wá kíta wá tẹ́tì bí rọ̀. Ó kàn fọ́nú lásìkò. Ọkùnrin ṣe ìlàwé. Òpètọ́rọ̀ àtẹ́ dédé rán. Gbogbo ìyọ́nkẹ́ nìkan nílá ayé máa jẹ́ kí ni ẹ bàjẹ́ sí, jẹ́ kí ni ẹ mọ́ jẹ́ kí ni ẹ túká mọ́ wá sọ fọ́lọ̀ wọ́n ló fún lágbájá wọ́n ló fún làkásì gbé wọ́n ló ṣeré náà fún lápẹ́ wọ́n fún tàbí. wà láwọ́ sọ náà làkánà rízì ni. Wọ́n láwọ́ sọ bàrú náà. Kálá lè jókòó jẹ́ ká máa kírun ká máa súnmọ́ ká máa Last ten days ló tún pẹ̀ yìí òru ńlá kan wà ní rẹ̀ tí a bá ṣe kò ń gẹ gbígbàdúrà lóru náà tí a ṣe kò ń gẹ̀rẹ̀ láti kọ́kọ́ tìrì bóyá gbà náà lẹ́lọ ní ìfipẹ́ ọlọ́run lọ́dún tó kọjá tọ́lọ fi ṣílọ̀ fún níwọ̀n bọ́dún tó kọjá tọ́dún yìí. aláwọ̀ ẹ̀ sọ̀bárún náà. téèyàn má ti rọ fún tó fẹ́ kó nǹkan jọdá yìí má lọ bì tán àwọn ẹlòmíín jókòó wá bì tán ó ti wá calculate tí bá parọ́ fílẹ̀ ìwà tó ayọ̀ tí bá parọ́ fílẹ̀ two hundred ayọ̀ tí bá parọ́ fílẹ̀ hundred ayọ̀ ó wá fi rọ kó gbogbo tí yẹn bá fi rọ kó gbogbo ẹ̀ náà bá padà tán ni. wọn àtàní àtàrí pé àrízìkí wa máa wá wa káàkiri ni. Lákínà máa kọlẹ̀kọlẹ̀ ìsànà mi ní àjálẹ̀. Lákínà máa kọlẹ̀kọlẹ̀ ìsànà mi ní tí ọmọ ẹ̀kẹ́ ènìyàn, àdámọ́ wa ni pé a máa ń kánjú ibi tó rọ̀ wá kù sí nìyẹn. màá ká náà yóò rí àti látà àjálì náà làwọn òbí ha máa nà dá. ṣé wọ́n lérò pé kí àyẹ̀ gùn bẹ́ẹ̀ yẹn sá? من كان يريد العاجلة من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء. Ìtìtẹ̀rẹ̀ àwọn ọlọ́mọ kí ó ní ọ. Àfá ohun káyà yìí fún wa báyìí ní ti tọ́ fífẹ́ ń tawájí. A ń ká nà ìrì ìdọ̀lá ájílá. Àyà tí sọ́sàbẹ̀ wá sí ìpánu lè yìí. Oúnjẹ wà sí kí nà ti pàápàá jùlọ àwọn ọ̀dọ́ lónìí. Ìwọ́n ti rọ̀ ogun toyota ogun mọ́tò ten million ogun mọ́tò thirty five million wọn náà wá wò pé ah, ah, kí ni lè di sori tèmi òbí ṣe àbúrò tún mi báwo lè lè ṣe gbọ́ tó tèmi ò gbọ́n ah, kí ló gbé báwo ló ṣe gbé gbàgánná báwo bẹ́ẹ̀ o. من كان يريد العاجلة يريد العاجلة عجلنا له فيها ما نشاء Ọlọ́run gbogbo ẹni tó ń tọba ń wá ayé kákìràkìtà ó fẹ́ kánjú níní. Àjálínà làó fi ha máa náà jà. A ní tí wọ́n tún ṣe ní ìsinmi tí wọ́n rẹ̀ ṣe wọ́n wá lọ náà mọ́tò. Ọba ti yọ ìṣẹ̀yẹn tán kan ti lò tán, àwa lọ price mọ́tò kówó tó dé kówó yẹn tó dé mọ́tò kan tí wá lọ ná kalẹ̀ yẹn òun náà máa wá náà fi taṣẹ́ ni o ìyẹn lówó máa wá dé wá iye tí wọ́n pè yẹn náà ni èèyàn tí wọ́n máa rí gbá tó máa wá san owó ọmọ gọ̀ wọ́n máa sọ fún ọbí tó ti lọ ná mọ́tò yẹn pé mọ́ ń bọ̀ wá ara ti next week kò sí ń ṣàláwùn bẹ̀ ò ń gbà tí kì í ṣe kówó tọ́lọ̀ wọn bá ń gbé bọ̀ owó èṣù

àìmọye àti kòkòrò owó kòrò tí wọ́n sọ fún ọmọ ìlú wọ́n á ti oríṣiríṣi àkáǹtì wọ́n jẹ̀ ń wọ̀ àwọn ẹbí wọ́n rí kí wọ́n gun mọ́tò bọ̀gìnì bọ̀gìnì wọ́n kọ́lé ńláńlá jàrà jàrà àwọn ọ̀rẹ́ wọn náà rí kí wọ́n lo ọkọ̀ ńláńlá wọ́n kọ́lé wọ́n wọṣọ wọ́n gbóríṣiríṣi nǹkan ńláńlá lérèrè ṣe wọ́n kọ̀ntrólù owó wọ́n fún owó dànù wọ́n mú síbi ẹ̀ àwọn ọ̀rọ̀ tó ń bọ̀ náà ti rí owó àwọn àṣírí rẹ̀ láàrin ní jìbìtì ní tí wọ́n náà bá ń fẹ́rù rẹ̀ tí wọ́n náà lọ wọ líǹkì yẹn wọ́n tún wọ líǹkì wọ́n ń kọ́ wọ́n tún kọ́ tí wọ́n náà bá lọ wọ́ tí ẹ kọ́ tó ń wá rí tí wọ́n náà bá fi ń fi ń bírẹ́dì tó pàkàn láàrin ló bá fi lọ ṣàdúgbò lóṣù gbá lọ́wọ́ pa adìyẹ náwà mú ẹ̀jẹ̀ rẹ̀ náà kú sẹ́yìn náwà da ìyá adìyẹ sẹ́yìn ìgbọ́ wá lẹ̀ lẹ́jẹ̀ rẹ̀ wọ́n á fi gbogbo ìyẹn sí wọ́n náà wá gbé síjì kan nínú kọ̀rọ̀ yàrá nínú ilé owó jẹ́ àjọ ojúmọ́ oríṣiríṣi ìtàwọn yàn ah, ni ẹgbẹ̀jì ni Ọkùn tó fi ń wá ayé rẹ̀, ayé náà ló ń wà. Máa ń kánà yorí dúlẹ̀ àádìlá. Ọlọ́run ẹni tó bá pé kàákìràkìtà ilé òun náà bá mẹ́rẹ̀ rẹ̀ sá. Àlúkò mẹ́kẹ̀ láyé dàrí. Àjẹlẹ̀ náà làbọ̀ bí àmàna sáà ó lè máa nù rí. Ọlọ́ni àwọn ọlọ́run náà bá wa àáfà lè lọ́wọ́ ní kíákíá. Àákọ́jú fẹ́ni bàbá fẹ́ tó bá lòun fẹ́ bẹ́ẹ̀. Tó bá tí kò ń ṣe fẹ́ rí, kódà àwọn máa fún ní ṣe pé àwọn oníkẹ̀ẹ́bí àwọn ogun àníkàwọn ẹ̀jọ́ yàrá wọn. Kí láǹfààní ẹ̀mí

tí yàn bá fi lè gbàbí tí yàn gbà yẹn bí táwọn yàn wá yẹn gbà áà ah! imam ẹ̀rùn ṣùgbọ́n tó bá gbàbẹ̀ tó bá fi lè já sówó fún tó náà mórí wọbẹ̀ tó náà wọ líǹkì yẹn áà ah, ẹgbọ́n tọ́lọ̀ ọ̀nà sábàbà náà gbé jahannama wọn fajúro kò bí sí rẹ̀. fún majalina làwọ̀ jahannam. ọlọ́ni agbádùn láyé agunmọ́tò lóòótọ́. Akọ́lé jàrà jàrà. Ọmọ jàrìnà lọ́wọ́ jahannam. A máa náwó bí ẹlẹ́dà. Ọmọ jàrìnà lọ́wọ́ jahannam. Ìgbọ́n bí tó ń kọ̀ wá dé sínú jahannam ni o. Yẹ̀fúlá Ìgbẹ́ ni bùkú ti rẹ̀ o. Mẹ́fúlá Màdìmú Màdìhúrà. Ọwọ́ ni ó wá á jẹ ẹni àbùkù ẹni èébú ẹni yẹ̀yẹ́ èèyàn lásán tí ò jẹ́ màkàkà torí kó ṣàfẹ́ láyé àwọn akẹfẹ́rẹ́ tàná owó ìyájí ọ̀rọ̀ ìgbà ni wọ́n fi ẹ̀ta ìta náà bí sọ́lọ́lọ́ àlùtàlà náà fi ní kó gbọ́n tó ń ṣe ilẹ̀ kó bàtà wọn nìkan ni wọ́n bá ta ló ta kọ̀gbọ̀n síwájú من كان من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة Ọlọ́run ẹni tó bá ti ń rò lẹ́ni ara rẹ̀ tó fi ń sọ̀kọ̀ kúkọ ìṣẹ́. Ọlọ́run rẹ̀ tó ló ń kẹun yẹn máa tó dáwọ̀ kẹ ẹ̀dùrù fẹ́ máa wọ́n. Omi máa tó tọ́lẹ́yìn ẹja rẹ̀.

gbogbo ẹni tó bá ọlọ́run náà àwọn ṣe nǹkan bá tó bá dojúrú fún ọlọ́njọ́ ò má wọn sẹ́ni ọ̀tá ò kan yìí náà mọ́ wa lára fún àwọn ọ̀tá tán wọ́n bí kí nǹkan bàjẹ́ wọ́n bí ká má lè ọlọ́njọ́ má fẹ́ ni wa sẹ́nu ọ̀tá. Àìní rí ṣe máa àfi ṣàdánwò fún wa o. Òun ètò ń ṣe fún wa tí gbogbo ẹ̀ ń bọ́ sí bó ṣe ń bọ́ sí yìí. Mímọ̀ ṣe wa kọ́ o. Ṣé kí wí lámọ́ ni? Ibọ́nà là ń kàkà tó ń tóra wa láhàn jẹ́ aláṣírí kan ń na tó ń bọ̀ yìí náà fún àwọn kan lórí pé a ìta ọ̀nà gbọ́dọ̀ wá ṣe ní kíkárí pé ọlọ́run wọ́ ló ń ṣe ò orí pé tí nǹkan bá dágó ọ̀tá rẹ̀ ọ̀ kọlọ̀ ogun yóò ń kápadà sí aburú sọ́ra rẹ̀ dà ọlọ́njẹ́wà jò dọ́dọ̀ wa o. àmín. àwọn àti àti ẹ̀tàn má lè jẹ́ abá tán. yà lọ́dọ̀ wa. àmín ìlọsíwájú ìlọsíwájú náà là ń retí àdẹ̀mọ̀kú wọ̀tán náà ló ní kápá àtúnṣe àwọn ọ̀tá tàná náà retí ìjákulẹ̀ ànábì kò jákulẹ̀. àwọn jẹ́ ẹgbẹ̀rún àlàyé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ bí dùn dúníyà wàl'áfíìmọ̀. Báwọn kèfèrí ṣe ń retí kánàbí kó jákulẹ̀ tí ó jákulẹ̀ Bẹ́ẹ̀ náà ni àwọn mùnáfìkì kan náà ń rokan ọrú rẹ̀. Bó ṣe ń ṣẹlẹ̀ sáwa náà lónìí rí. Kèfèrí ń retí àjọwò sí ẹ. Àwọn míì kì í retí nínú wọn. Àwọn míì ń wọ́n tẹ̀ ń yí Bẹ́ẹ̀rẹ́ ni Mùsùlùmí mi náà tẹ́jẹ́ lẹ́yìn kírùn wọn náà fìdí náà táńtò ń sọ náà táńtò ń ṣe ni. Wọ́n náà ọ̀rọ̀ kàkàdá wo dé kọ́ náà wá pẹ̀lú máa jẹgbẹ́ ma pẹ̀lẹ́ wà ẹ̀pẹ̀lẹ́ Àwọn mùnáfi kèfèrí ṣe ń sọ ilé yìí ni mùnáfi kí náà sọ ti ẹnu sọ́ọ̀tì mùnáfikún. Ọgbọ́n tó náà sọ bẹ̀ ni. Ẹgbẹ̀lẹ̀ ẹ̀yẹrọ ilẹ̀ فيخرجن لا عزم على ذلك لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ó ní táwọn bá ti padà dé ìlú táwọn máa ṣe ní pé àwọn ayé àwọn lọ́lá tọ́tọ̀ ó tó tẹ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ ní pé látún fi kún alámọ́ni àìndà Rasulillah látún fi kún alámọ́ni àìndà Rasulillah tó wà lọ́jọ́ wọ́n tún sọ fúnra wọn wọ́n tún pe àwọn èèyàn tí wọ́n rí pé wọ́n tún gbé nǹkan wá sọ́dọ̀ ànábì tánàbì tó ń fún àwọn ọmọ tó ń jẹ sọ́dọ̀ àzàrà. ọmọlẹ́bí يقولون لا تنفقوا على من عند رسول الله حتى wọ́n tún lọ kọ́ọ̀sì àwọn èèyàn lọ́nà wọ́n tún sọ fún ọ pé má náwó fún mọ́ aníkẹ́ má gbé síbẹ̀ mọ́. wàlílá yípadà àtàyànfàdù. àtàyànfàdù títí tí gbogbo fi máa túká mọ́ yafqahu. Ọlọ́run sì máa fọ iye wọn ni o. Walillahi khaza'inu samawati wal ard. Tó lówó kọ́ bá lọ tó bá lóhun ọ̀ràn sí ọlọ́run lọ́wọ́ máa. Ìtò ní ìjìdọ̀ lọ́lọ́ máa fi rọ́pù. Wàlìláàgì kọjá inú sámà wá ti wà láàájì. Tẹ́nìkan bá ní lọ́wọ́ tó bá lóun fẹ́ dájú àfà tó gbé ṣe lọ́wọ́ Ẹni tó ní ìjìdọ̀ lọ́lọ́ máa fi rọ́pù òun. Wàlìláàgì. Torí pọ́lọ̀ ọba ló fún àwọn ènìyàn onúdẹ̀ ń yàn wọn kíkan ṣe lè. Ẹni sori wà afọ Torí àlàáfà súnà ṣe gbọ́dọ̀ jẹ́ kó lówó sápà lórí. Wà láti nà ìmọ̀nà àfẹ́kì nàlá ẹ̀fọ́kọ̀ Olówó máa ń sápà ó máa ń sápà àfà ní ìlórílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bọ́rọ̀ débi tó bá kàn A bá sọ̀rọ̀ níbẹ̀ fi fún wa. àwọn màmá wa ilẹ̀ máa fòó já sẹ́kì máa ẹjá rárá ẹ̀ẹ́wà àti sọ̀dẹ̀ ìjálójú báyìí rárá o ajálójú kúlúwó mú ti ẹ̀ kílẹ̀ kúlù mú ti ẹ̀ ìtò bá fẹ́ dúró sórí rẹ̀ kó dúró ṣe ìtò bá fẹ́ sáfórí rẹ̀ kó tètè tẹ̀tẹ̀ mọ́rin tó bá tó wọ ọwọ́ rẹ̀ ló ń jẹ́ lójú ló fi lówó òní dúró pọmọ́ ọ̀rọ̀ olówó ní àwọn orílẹ̀-èdè táwọn wà yìí wọ́n máa ń fẹ́ kọ̀ǹtó làpá ni àwọn wa lálẹ́ lọ pé you don't need to stay there you know this irú sẹ́ńtírì tá a wà yìí irú àwọn lecture tó bá ti ní ti pẹ̀lú àwọn kan báyìí nínú ah, ah. ní máa fi ṣe ẹ̀ mọ́ láṣẹ máa àfá mi tí wọ́n kún wọn sínú kéèkì rẹ̀ o ọ̀rọ̀ náà wá ní tó ń sọ ẹ̀rọ ọmọ ọba torí èlò torí èlò torí tọ́lọ́run Kọ́dà kọ́ lọ́wọ́ fún ẹlọ́dẹ́ mílíọ̀n ṣe tó ti wá là báyìí. Kọ́ lọ́wọ́ fún ẹlọ́dẹ́ mílíọ̀n ṣe ti là. Allahi tọ́lọ̀ àwọn ọ̀bá ńlá ẹ pẹ̀lú owó yẹ̀wà tó tọrọ. ọlọ́njọ́ máa fara ní wá. ọlọ́run ọba ní. walillahi khaza'inu samawati wal ard. àfi tó pọ́pọ́ lọ́wọ́ àwọn tó jẹ́jẹ́ àmọ́ tí wọ́n ń gbọ́ wá sí wa gọ̀rọ̀ àwọn tọ́lọ̀ wọn bá tẹ́ nínú yín àwọn náà dúpẹ́ fọ́lọ́run ẹ̀ ń farabalẹ̀ gbọ́ ń bá yín lára mu oníkàlùkù náà dẹ̀ ń ṣàtúnṣe àwọn ibi tó ń kù sí ẹni tó wá ń gbọ́ wọ́n tó torí púnkù tọ́ ìlú bá fi ń fara ya wọ́n fi lọ́wọ́ wá ní jókòó pọ̀mọ́ ọ̀dẹ̀ ní wá má ọ̀hádẹ̀ jìnà tí wọ́n ń bẹ̀ yẹn sáfọ́ rere ni lẹ́nà ṣe wọ́n rẹ̀ máa kún fún àdúrà tó kọ́lọ̀n kó ṣàánẹ́ náà gbogbo àtókùta tàbí ọlọ́run láti ga tàbí ọlọ́run àti jẹ́ láyé ọ̀kadà lèyàn gùn lónìí tó bá dùn lónìí tẹ́ ẹbá gbọ́ ìtàn gbogbo àwọn ẹlòmíì náà lónìí tí wọ́n wà nípò ọlá tó bá gbọ́ tó bí ẹlòmíì náà ti rí láyé ẹ̀ lálùpẹ̀ ẹ̀ lẹ́ẹ̀fí ní rora yín ti pé ẹlòmíì tún bẹ́ẹ̀ lọ́n lọ́dún ilé ìtàn kàrà lógún ó tún sì ń bẹ́ẹ̀ lọ́n tó ọlọ́run tó tún bá máa fi rọ̀wọ́ lọ́dún tó ń bọ̀ ọ̀kadà tuntun ni mò ń fẹ́ à ah! ó ti jẹ́ kí ìwọ́ tún gbéra rẹ jẹ́ má tún bẹ́ẹ̀ lọ́n ọ̀kadà tuntun mọ́ bẹ́ẹ̀ lọ́n kàn mí ah! ó sì nà takoto

ọlọ́run náà wọ̀n kan ní owó lọ́wọ́ tààrà tí kọ́ wọ́n fẹ́ ná mo fẹ́ kó táìmì náà lọ mo fẹ́ máa control million billions of naira kí wọ́n á tó dáadáa. wà á sẹ́rì fìkì báwo ló ń bolo ti máa wá báwo ló ti fẹ́ ṣe láwọn ọdún tó ń gbà. akọ ọ̀dẹ̀yàn tí òun ọlọ́run ló ronú pé tó ń bá ń bẹ lọ́run bílíọ̀n nísìn ọ̀nà ọlọ́run fẹ́ gbà kíta òun lọ́nà bílíọ̀n iṣẹ́ olóhùn ṣe gbà. wà á sẹ́rì fìkì láha mímọ́ bí kọ̀ọ̀sá yìí nìyí. ẹ̀rọ ọlọ́run kan ní kò pẹ́ yìí ó ní wà láyé bùkátà tó nǹkan gbọ́lẹ̀ ẹjọ́ mẹ́ta yìí òun jẹ́ ń ní pé ah, èmi nìkan náà èmi ó dẹ̀ ń ja òun náà lẹ́nu ah, ni ń kọ́ bùkátà tó pọ̀ ní ohun tí yóò rò kàn kò kò mú kú kó lólókú lo

àtúmọ̀nà tó gbé gbà tó gbogbo ọ̀nà jìnnà ti kankan ọ̀nà kàkàtà ni. wà á sẹ́rì sí kí láhà mí máa fi kọ̀ọ̀sà ìnìkì fàyínà máa lè hàmúrò bẹ́ẹ̀ lálẹ́ káàbí wà nù ní. afáàní wà sọ fọlá ń kókó rọ ẹ lọ́rọ̀. mi máa fi kọ̀ọ̀sà ìnìkì. nínú tí ń bẹ nínú pẹpẹ ọ̀rọ̀ Ọlọ́run sọ wọn náà ń tẹ Ọlọ́run mi máa fi kọ̀ọ̀sà ìnìkì. Ọlọ́run wọlá fi kọ́sáìnì. Wọ́lá tó mi ìgbàgbẹ́rẹ́ mi ló ń dè. Ìmá fi kọ́sáìnì. Wọ́lá tó mi ìnáfọ̀ tí mò ń pè mí ní ọlọ́run Kámẹ́ríkà. Má fi kọ́sáìnì. Wọ́lá tó mi ọlọ́run ni wọ́n fi gbogbo ayé mi ṣe. Ìmá fi kọ́sáìnì. Àsìkò orun tó máa ṣíwá máa lọ kírun ni. Wọ́n sáré ṣe kí n lá. Wọ́n ń bẹ ọlọ́run tó ṣàánú. Ìmá fi kọ́sáìnì. Àfáàní bẹ ọlọ́run bẹ́ẹ̀ nínú ọlá ẹ̀ ó pọ̀ lọ́dọ̀ rẹ̀. Wáyé ìnàmọ́lẹ́ àmọ̀rọ̀ bẹ́ẹ̀ nálẹ́ ìtàbí wà nù ní. Ṣé wọ́n bá ti sọ fọ́lá ń pè ń tó ń fẹ́ rè fa iná ma lè àmù. Bẹ̀yìn alkaafi wà nù ní. Kí nǹkan yẹn jẹ́ tiẹ̀ gbólóhùn méjì péré ni, kọ́lá kan sọ pé kọ́n, alkaaf wà nù. Ó kàn sọ pé ó yá, ó di mílíọ̀nù àlọ́dún yìí, ó yá, ó di mílíọ̀nù àlọ́dún yìí. Ìwọ kan sọ fọ́lá ń pè ń fẹ́ dà ní. Ọlọ́run dẹ̀ kọ̀kọ́ gbólóhùn omi bàbẹ́ náà nìyẹn. Látàkùtọ̀ ẹ̀nà ní màá pẹ̀lú kí ní àlátọ̀mà ẹ̀yìn. Fàyínà dálíkà wàhánà mi tàbí dín. Ọlọ́rẹ̀ máa lọ yẹpẹrẹ ara rẹ lọ́dẹ̀ ìdájẹ́ fọ́lọ̀run ló fún un náà ní ojú ọlọ́rẹ̀. Látàkùtọ̀ ní màá pẹ̀lú kí ní àlátọ̀mà ẹlẹ́mí gbogbo àbùkù tí ẹkọ́ fi jókòó kó fi ṣàjúà ilé olówó ló lọ ń takó sí káàdì tí ẹkẹ́ lómi lódù ó fi pa àwọn pé àjọ ìsìnlẹ̀ àzọ́mì tẹ kọ wà yẹn ẹjọ́ tó ṣàlàyé ẹ̀fún lórí fóònù àwọn tó máa sẹ́ndì 2000 1000 sí owó tí ò àwọn ló tún kọ́ ní gbogbo Àtọ́kọ̀dọ̀ má ṣojú kòkòrò nǹkan lọ́dẹ̀ dátayé tó jẹ́ ìgbádùn ti ẹ̀ náà. wọ́n iná báàlìkà wàhánú mi kàfi dìílì. torí pé èyí tó lágbára jù ni pé ọgọ́rọ̀ àwọn tá a jọ ń gbáyé àwọn tẹ́sí òye ni tí wọ́n tó tún ṣe sínà torí òṣòkú òṣìṣẹ́ òṣè dídí àwòṣe ògbónú pọ̀mọ́ tó ti tẹ́sì yìí tọ́lá ti ṣàánú rẹ̀ tó bá ti ń kó bùkátà rẹ̀ lọ́sọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ẹbí ọ̀gọ̀rọ̀ àwọn ará yìí àwọn tọ́lọ ń kẹ́kọ̀ọ́ lówó táyé yìí a máa wá jẹ́ yẹ̀pẹ̀rẹ̀ tẹ́sì ẹ̀ a lè jó tán ìwọ́n ni haram ló ń kó ìpínlẹ̀ wa ṣe pẹ̀lú owó tí wọ́n tó ní gbogbo nǹkan lọ dédé àti fún ẹni bí 200,000 naira kọ́ ní product láti jókòó 200,000 naira eh, but but the issue is báńkì ni ò lóun ni mo ti gbà o owó ìlé ni o ọdún àpọ̀ rẹ̀ wá wà búrò mi wá kí ni lóòjò tẹ̀ ní òun níje owó òun náà ni mo sọ fún yín pé tírélà rẹ̀ ni gbà tí mo fi rà náà wá sórí kodò tó rò ha tó wọ́n

kó lọ sọ́ọ̀pù kí ọlọ́run tó ń wá báyẹn tó bá ti lágbára láti sọ́ọ̀pù àní ọlọ́run ẹ̀dá kan wọ̀n ní kápá àti sọ́ọ̀pù orí ọlọ́run tó ń dìde ní àti torí ẹ̀ náà ṣe gbọ́dọ̀ fọlọ́run bá àjọ ọlọ́run kó jọ ọ̀nà tó ti ṣí fún ní kálukú ọlọ́run jọ máa jẹ́ ó tì ó títí kò tán àrí ti pé kọ́lọ́run kó bọ́ wá ṣí kọ́lọ́run kó jọ kó túbọ̀ wá ṣí tó bọ́ wá ṣí tán ọlọ́run jọ kọ́ wá pàṣẹ máa lò ó torí kọ́lọ́run bá kẹ̀ ló nígbà ní kùtù ní mọ̀ ọ́ lò àti tó ń tọrọ kọ́lọ́run tó ṣí àmọ́ wá lò lọ́nà tí ò tọ́ ọlọ́run jọ tó bá ti kẹ́ wa tán tó dáadé wa wá fún wa ní ẹ̀mí la má ìdẹ̀kùn alálàáfíà ara kò lè fi wá lẹ́kànbalẹ̀ àwọn ọmọ wa ọlọ́njẹ́ àtàràmọ́dọ́mọ wa ṣe wọ́n ní ọmọ rí كثير يوم اللهم آمنا في أوطاننا تولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا وارفع مقتك وقدرك أنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يخشاك ولا يرحمنا يا أرحم الراحمين صلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته